Jazakumullahu khairan Sheikh. Jazakumullahu khairan. Nínú àwọn ìbéèrè tó tún wà ní, oníbẹ̀rẹ̀ ti béèrè. Wọ́n ní ẹ̀dá kan wọ́n tẹ̀lé ẹjọ́ kan pé ó ń fi ẹnu wọ́n fi ń pèpè fún sọ láti lọ́wọ́. Àìdé ni wọ́n múná dé ni àwọn bá tún lo gbohùngbohùn lẹ́yìn ìgbà tí àwọn ti fi ẹnu pè wọn tán. Táwọn ti rí pé àǹfààní ò lè sáàfù fún ẹlòmíín tí ò ní mọ̀ pé àtọ̀ wọn ti tó. Àwọn bá tún fi gbohùngbohùn làwọn bá tún fi pèpè fún sọ láti ní ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní ẹ̀dá kan ṣe é wù sí báyìí tí kò burú láti pèpè fún sọ láti ní ẹ̀ẹ̀mejì wọ́n ṣe àkùn kẹrà kò sí tó burú ń bẹ̀ tòtí torí pé al-asl fil adhan al-aslu fil adhan èyí tó jẹ́ pilẹ̀ fún adhan òun náà ní káwọn èèyàn gbọ́ nígbà tí wọn múná dé tí máìkì òṣìṣẹ́ èèyàn wà pọ́s láti ṣe kí ni láti fẹnu pé bó tó dáyàn náà lójú pé èèyàn mélòó lọ gbọ́ yẹn sì mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ó ti di tó máwùn yẹn lápẹ́à àmọ́ tí gbọ́ àdáni àbí ètò ni lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá múná lọ tí àdáni bá wọlé ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó fẹ́ kí kí ọ̀bọ wọn lọ́wọ́ bí gbà àmọ́ pé ọ̀nà àwọn múná ni wọ́n ti kí ah kódà lómi lè máa tàjí ó lè máa wà conscious of pé kí n wo ó ti nígbà tá à ń gbọ́ Allahu Akubarulahu Akubaru, akbar òfin ẹ̀ ọjọ́ tí lọ́n tó o kí ni ó ṣe lọ palẹ̀ mọ́ ìmọ̀ lọ sí masjid bá wá rí i pé òun múná wá ọwọ́ gbìyànjú wọ́n fi pé yọ torí pé pọ́pọ́sì tí àdáni wà fún òun náà ni al-i'lan aw al-i'lam li-dukhuli waqti as-salat láti publicize pé àsìkò sọlá ti wọlé òun náà sì ni wọ́n ṣe wá ṣẹlẹ̀ yìí so kò sí nǹkan kan kéèyàn tún ru àdáni yẹn tó tó ti wallahu ta'ala ala wa ala náà.